الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة على محمد صلى الله عليه وسلم إن شاء الله أتنا ستواجه لوري إذا لقوا láti inú ṣúrọ̀tù róò ebi tí agbẹ́dúró níbi àlàyé wa tí ó kọjá òun náà ni àlàyé tí ṣe Abdurrahman ìrìnàbò ìsáàbí rahimahullahu ta'ala tí wọ́n ṣe lórí ààrẹ ọlọ́mọba subhanahu wa ta'ala nínú ṣúrọ̀tù róò أعوذ بالله من الشيطان الرجيم وآتي ذا القربى حقه والمسكين ومن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون شيخ أسرمان بن ناصر الصعدي وني أي فآتي القريب منك على حسب قربه وحاجته ẹni tí ó túnmọ̀ fún wọn nínú nítorí aláhàtàdé fórbìdì wàhájá sí ní òǹdíwọ̀n ló ṣe túnmọ̀ sí bákan náà òǹdíwọ̀n bùkátà rẹ̀ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wa wọ́n túnmọ̀ wa dúra wọn lọ́wọ́ pápẹ́júwe ọmọ ó súnmọ́ wa ju àwọn òbí wa lọ bẹ́ẹ̀ làwọn òbí wa wọ́n súnmọ́ wa ju àwọn ọmọ bàkan lọ àbáwọn ọmọ ẹ̀yà wa wọ́n súnmọ́ wa ju àwọn ọmọ bàkan lọ àwọn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ní ká fún àmọ́ fún wọn ní òǹdí wọn bá bá ṣe fún mọ́ wa sí ó túmọ̀ sí wípé àmọ́ sì síwájú àwọn ọmọ wa lórí òbí bákan náà àmọ́ sì síwájú àwọn òbí wa lórí àwọn ọmọ àyà wa àwọn ọmọ àyà wa a máa tì wọ́n síwájú lórí àwọn ọmọ ọba kan bákan náà àwọn tí wọ́n jẹ́ bí ọ̀nkú wa àti rẹ́bẹ́ lọ gbogbo àwọn eléyìí mọ̀lẹ́bí wa ni wọ́n ṣùgbọ́n wọ́n súnmọ́ wa jùra wọn lọ kò ṣe kàtàrà náà bí náà kòrò ipá àbúrà fún ọlọ́run tààlà wọ́n ní ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó ní fàáàtì zọlkúrbà àkàbù èyí ànábì fún àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ fún wa ní ẹ̀tọ́ wọn wọ́n ní túnmọ́ rẹ̀ òun náà ní kọ̀ọ́tù kọ̀ríbà níta ẹni tó súnmẹ́ máa fún nínú tó ní nínú tó ṣẹ́kù aláhásọ́dù tóòrò lóun tí bó ṣe súnmẹ́ wàhájọ́tù bákan ní bùkátà rẹ̀ ṣe mọ́ àbí ṣe pọ̀ sí ẹni tí bùkátà rẹ̀ kéré àáfún ní dèdè rẹ̀ ẹni tí bùkátà rẹ̀ pọ̀ àáfún ní bukata rẹ̀ tàbá ní agbára àti fún alẹ́bí àwùjọba òṣàrí òru ìyẹn ẹ̀tọ́ tí ọlọ́wọ́ ọba ọba tó ṣe ní ọ̀ràn ìlú ẹ lórí àwòhágbọ́ àlẹ́ yìí àbọ́lọ́wọ́ bá ṣe wá ní olúkòkòrò lórí ẹ̀ ìnànà fọ́kàtí wá jùlọ gẹ́gẹ́ bí àwọn nǹkan tó jẹ́ ìnáwó tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀ bí kágbọ́ bùkátà ìjẹ mímu wọ́n sọ́dá pọ́kì wọ́n àdíyà ìtọ́rẹ àánú bákan náà ẹ̀bùn tàà tí ń wá ìgbéyìn wọ́n bèèrè bákan náà أكما شدادا والسلام أكما صلم والإكرام إما شكر لي والعب إما شيء أمود كروت أنزل لك كروت السجاء أمام الزجاء الذي أوجبه والمسامحة بقنا عن عن والمسامحة عن أخواته إما شهد الفروق نبي أما الشجوع وكذلك آت المسكين الذي أسكنه الفقر أفعل بقنا أن يتجه مسكين ثالثة الذي أسكنه الفقر فلقي أشي òun ni ó dá dùbúlẹ̀ wọlháàkà àti bíìtì máa tó dúró ní àjẹ̀dú fún ní ìtẹ́tọ́ṣe pé pẹ̀lú rẹ̀ ní bùkátà rẹ̀ yóò di nǹkan yóò di títúyá wọ́kẹ́tọ̀ọ́ bí ó jẹ́ ọ̀ràn rẹ̀ làlórí rẹ̀ yìí àálẹ̀ tó kúrò fún níbi ìfara àti bí káfún olóúnjẹ wàtúwàtí ìfún olómi wàkíkúwàtí káfún láṣọ pẹ̀lẹ́gbà káfún sí mọ̀lẹ́bí tán wọ́n sọ ti ẹni tí ó kìí ṣe mọ̀lẹ́bí ṣùgbọ́n náà wọ́n ní wàá sí wàkàdáàbìkà áàbì mìíràn bákan náà ẹni tó jẹ́ tálíkà alẹ́bí afghanu ìfọ́kàn ẹni tó ṣe pé òṣì ó ti dá àdùbúlẹ̀ wọ̀lhájà àti níjì fún ní nǹkan tó ṣe pé máa tù bí ìrù bí àjàta máa tù bí ìrù bí àjàta ìta fi gbé bùkátà rẹ̀ kúrò wọ̀tẹ́fà òwe bákan náà ṣe ń gbé wàá tuntun kúrò lọ́rùn látàrí

lèrè ìbálàjì ẹni tó ṣe rí pé owó tán lọ́wọ́ rẹ̀ ní ìlú tó yàtọ̀ sí ìlú rẹ̀ tí ọdínlẹ̀ ti ṣí jẹ́ ti hájá tó ṣe rí pé ó ní ìdí ní ìdí rẹ̀ jẹ́ nǹkan tó pọ̀ tó lè gan lè ánàwó torí pé lóyìn bẹ́ẹ̀ láàmà làmáàwó olówó pẹ̀lú ẹ wọn náà pass bẹ́ẹ̀ ni kò sí ṣẹ́kan kọ́ńtàbára náà sanwó bíbí ṣe sáfàrí ìṣẹ̀lẹ̀ àtìlẹ́ lè fi dára jù kò sówó kó ṣe kó lè fi tọ́jú ara rẹ̀ nínú ìlú tó wà yàtọ̀ sí fáni tó wà nínú ìlú rẹ̀ ní فإنه وإن لم يكن له مال ولكن لا بد في الغالب كحرفة أو سماعة ونحو ونحوها bó ti ẹ̀jẹ́ tó bá ń bẹ̀rẹ̀ ìlú rẹ̀ ó lè mọ́ ní owó lọ́wọ́ ṣùgbọ́n iṣẹ́ kan máa bẹ́ iṣẹ́ tó ṣe ipé tó wọ́n ń ṣe bí a ṣe ọwọ́ ní tó ń ṣe nǹkan yẹn tọ̀ súnkú kàjẹ́ta yóò máa fi gbọ́mù kápa rẹ̀ wọ́n lè áàdá lórí eléyìí جعل الله الزكاة ọlọ́wọ́ba òfìsí ibi zaka ẹ̀sìkọ̀tàn ìgbìsí sí ẹ̀ fún ẹ̀rẹ̀ tó jẹ́ alika wà bí ìṣẹ̀lẹ̀ àtàrin àjòjì tó lè gbé owó tán lọ́wọ́ rẹ̀ lórí ìrìnàjò rẹ̀ bí ó rẹ̀ sọ̀rọ̀ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrìnàjò dáríkà al'amad ní tán ṣe rẹ̀ tán pàdúró pẹ̀lú ẹ̀mẹ́ ni wọ́n ti kàlọ́ فضل وجود ألم وبعد عائلة خير غزير وطواب كثير ورتقه يتطقه لأنه من أفضل الأعمال تلك العائشة في دور الرجال والنفس المتعدل الذي وافق محله المقرون به الاخلاق. فكمان عن صاحب الفضل يجوز èyí tó ṣe wípé àyè tó yẹ kó bọ́ sí náà ló bọ́ sí èyí tó ní ṣe pẹ̀lú ìṣèlú kan torí tọ́lọ́mọba tó bá àwọn ọmọ ọmọ rẹ̀ فإن المريد وجه الله ولا تدري كل شيء كاي في أقوال بعد وين وجه الله وجه يوم وبا لم يكن خيرا للمرء eléyìí ó fi ṣe ṣe olóore fún ẹni tó bá fún èèyàn ìgbà tí wọn bá fún ẹni kan tó ṣe wípé tó fún ẹni tó fún kò ṣe ń torí ìtọ́lọ́wọ́n ọba ó ṣe ń torí ẹ̀yìn ayé ó ṣe ń torí tẹ́lì ẹgbẹ́ bá àti òun ó ṣe tó fún ó nígbé ọlọ́wọ́ ọba pẹ̀lú eré ìsìnláàdá fún ẹni tó wá ṣe wáyé káàkiri pẹ́ẹ́rẹ́ fọ́nà kò ṣe pé nǹkan ẹ̀ka tó dáa ṣùgbọ́n lórí báyìí tó ṣe kò fi wé lórí ọlọ́wọ́ wa wọ́n náà fà ní ìfún ọkọ ìgbà ẹ̀ wúlò pẹ̀lú ta fún mọ́ ìkọ́ sí kò gbàlérò pẹ̀lú àdìpọ̀ fi wé lórí ọlọ́wọ́ wa kàmà kọ́lẹ̀ tààdá gẹ́gẹ́ bí ọlọ́wọ́ wa lè fi ọlá ṣe sọ láàpọ̀ ìrọ̀sí kẹfìrí nínú ìwà ọ̀run إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ọlọ́run ní ọ̀rọ̀ tán bára wọn sọ láwọn ara wọn kẹ́lẹ́kẹ́lẹ́ kò sí àǹfààní bẹ́ẹ̀ kò sí àǹfààní níbi ọ̀rọ̀ tán bára wọn sọ ẹ̀dàmà amara bí sọ́dà kan àfẹ́yìn tó bá ń pàṣẹ pẹ̀lẹ̀pẹ̀ tó ń sọ níjòkó tán wà òun sẹ́yìn ọmọ ẹ̀yà ẹ̀jẹ̀ ká máa ṣe tọ́lẹ̀ àwọn ọmọ àrùn àbíkòkó tó ń ó ń pàṣẹ dáadáa ní àwọn ìsìlára ẹgbẹ́ ìrìnlẹ̀ àbúgbìyànjú àti àtúnṣe láàrin àwọn èèyàn tí wọ́n ní gbólóhùn asọ̀ láàrin ara ìjòkó yìí bá ń ṣe ìyẹn ìjòkó tó wúlò ìjọ ìjòkó wáàsí ìjòkó mọ̀ràn ìjòkó ipa àwọn èèyàn láṣẹ dáadáa sílẹ̀ ìjòkó oríire ìjòkó tí òun jẹ́ ìbálẹ́dọ́ àbúrú fún àtọ́bá tó ìjòkó orú ìjòkó bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjòkó tó ṣe pé a ti ń bú àwọn èèyàn àti bẹ́ẹ̀ lọ tààrà tí ń bá àwọn èèyàn jẹ́ ọlọ́wọ́ bá ti tààrà owó tààrà ní òṣòrí ń bí ní ìkó báyìí ṣe kàbùrà náà lè náà sọ̀rọ̀ sáàrí tẹ̀síwájú wọ́n ni mafhumu ha an ábìyí al-mudbata khayrun li nafsiha al-muta'addi wọ́n ní gbogbo àwọn pẹ́ta abẹ́rẹ́ rẹ̀ yìí tọ́nà wọn bá sọ òòrè mu lè ná fẹ́ta àmì nígbà ti torí àǹfààní rẹ̀ àǹfààní ó máa gbọ́dọ̀ ẹ̀rọ ní nígbà bá wà ní ìjókòó kò ṣe pé a dáadáa ẹni tá a pàṣẹ dáadáa fún tó bá mú lò ìkànnì ẹwúlò fún bàbá sì gbìyànjú àti ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì sẹ́ni gbólóhùn àtọ̀ láàrin ara wọn nǹkan yẹn wúlò fún àwọn méjèèjì bára bá sì sọ̀rọ̀ àwọn fún ìrìnàta fún olówó àbójẹ́lá fún nǹkan yẹn wúlò ó ló bá ń kátàkátà lẹ́yìn orí ni wọ́n ìnáfíì àlùmọ́tà áàtì torí àǹfààní rẹ̀ ó jẹ́ ìpàtótọ́dọ̀ ẹ̀dùn ní kọ́lá kìí nàìjẹ́ fún àlùbárí ṣùgbọ́n ní tí ó bá tó wáyé ètìmọ́ àmọ́kọ́ ìlà tó ń fi ojú orí ọlọ́mọba pàtó ìfọ̀nù sí àjẹrìn abínà ọlọ́mọba ní àkùnrin so èyàn lè máa pàṣẹ fún ọmọ ìjọwà àwọn èyàn lè ṣe wọ́n jàǹfà ẹni tó ń múra fún nǹkan ní ẹ̀yìn ọlọ́run ẹni tó ń mú ó ń gbére ọtí mú mi sílẹ̀ ó ń ṣe ìdùnnà ó gbé ìdùnnà ṣe ó gbé ìdù sílẹ̀ ó ń ta tẹ́tẹ́ ó gbé tẹ́tẹ́ síta ó gbé ìdù sílẹ̀ á rí pé ìsìn àyẹ̀ ti wúlò fún àwọn tí ó dọ́dọ̀ wọn ṣùgbọ́n ní tó ń ṣe òun gan fún ó lè má láyé nínú pé òun wo jù lọ lọ́wọ́ lọ́wọ́ ìyẹn lè máa ṣe wá sí ojú pé ọkùnrin ti ṣe kò ṣe ń torí sọlọ́pọ̀ subhanahu wa ta'ala kò lè bá wá ládàá wá àti tó ń ṣe èèyàn wájú ọlọ́mọ wa torí wípé ó fẹ́ káwọn èèyàn ní ìlú ló tún ṣe wọ́n sí bẹ́ẹ̀lì ẹ̀rì máa tọrẹ ó mọ̀ ṣe tọrẹ àánú fáwọn èèyàn ó ń fún wọn lóúnjẹ ó wa ó ṣe ń torí pé àwọn ó fẹ́ fáyín yẹn wọ́n dẹ̀ ti yìí tó ti bá lára ẹ̀ lọ́dọ̀ fáyín àwọn tó ṣe é wọ́n rà ń fà ṣùgbọ́n kò fi ìtàn ẹ̀ wá ojú orí ọlọ́run lọ fi wo ojú orí ọlọ́run lọ ká ní kí wọ́n ti wo ojú orí ọlọ́run lọ ní ọlọ́run lọ fún káàná wọ́n ta ara ní kọ̀tọ́ ìtọ́jú yìí àdìrán àbùkù àwọn ọlọ́run lọ fún káàná wọ́n ta ara àbùkù yìí láàdá tó tóbi àáfùn ní láàdá tó tóbi láì kó fi àwọn nǹkan ní fi wó ní ilé ọlọ́wọ́ wa wọ́kàwù ṣe pàtàkì náà lè náà tẹ̀lé fáàlì rahma allah ta'ala wọ́n ní ọlọ́wọ́ bá tó sọ wípé wà ó láàrínkà àwọn yẹn الذين عملوا هذه الأعمال أو تشهد هذا وغيرها àtàwọn nínú náà wọ́n ṣe dáadáa ìwádìí ti bá wọ́n ṣe ń torí ọlọ́pọ̀ ọba gbogbo ilé ti sọ́rọ̀ tọ́mọ bala wó jèrè àìsọ́ra ìlú àbí kàwá nígbà àwọn tí wó jèrè látọ̀dọ̀ ọlọ́pọ̀ ọba àdínájú ìrìnàmí ẹkọ́ àbí àwọn tí ń borí bọ́ níbi ìyá ọlọ́pọ̀ ọba gẹ́gẹ́ bí ti kọ́kọ́ wípé àwọn tó ṣe wípé wọ̀má àtẹ́yìn ti zaka ti bèèrè lókè wọ̀sùn aláàbọ̀lódá ìka ògbón múlò ètò àwọn tó ṣe wípé ọlọ́run tẹ́ bá tún wé ní zaka tẹ́ fún wé ọlọ́run bá àwọn tí wọ́n ń ṣe ìlọ́pọ̀ lábẹ́ àwọn ìyẹn وني ولما ذكر العمل الذي يقصد به وجهه بس يلا ما دارك فوا يشني ما شيء هنا في وجوده من النفقات في كونه ذكر العمل الذي يقصد به نفس الدنيا الله بابا دارك فوا يشني ما شيء فشبه كيوان بعد روك الوقت jẹ́ni tó ṣe gbàdérò pẹ̀lú ẹ̀ ò ní àǹfààní ayé kọ̀kọ́ ọlọ́run bá sọ pé wọ́n máa àtẹ ìpínlẹ̀ wípà ìtì ẹbá wọn fún lè ní ìbá níbi àlékún lèyẹ́pọ̀ sí ọmọ iná nítorí bó lè bá àlékún níbi dúkìá wéyà. àìmọ́ àpẹ́yìn àmúwálì kùkù bàyídà Ìjẹ́ ọmọ ìlú níbi títí àmì èyí tó lékú ló ti jẹun mú mú kó aṣọ mo rí lépé àwọn ó ní mo nínú aṣẹ́ wá wò pé mo fẹ́ fún àwọn èèyàn oníṣègùn wọ́n sọ fún wa bí wọ́n ní wọ́n àtẹ ìsù má àtẹ ìsù ìjẹba fún ọmọ ìlú akọ́wálé wọn níbi àwọn dúkìá yìí àgbáyíjẹ́sí àkàwà ìpò èyí tó lékún níbi àwọn bùkátà rẹ̀ tàbí tó ṣẹ́kù èyí tó ṣẹ́kù lẹ́yìn bàtẹ̀ bá gbọ́ bùkátà rẹ̀ tẹ́ wọ́kọ́pìkún bíbáríkà wọ́kọ́pìkún bíbáríkà ń tẹ́ ìdàgbàlérò pẹ̀lú ẹ̀ tẹ̀lifáwé àyẹ̀rùbọ̀ òun ni kó lè tún lékún عايزين تجد في أموالكم لأن تؤتوها لمن تؤتوا لمن تطعمون أن يعاودكم عنها بأكثر منها رجالات كاتبة إن كان كوشكم òun tó kọ́ fi fún ọmọ níbi tó pọ̀ jù kẹrin lọ. Fáàmù àmà ìjẹ́ ìṣe ìpẹ̀lú bẹ́ẹ̀ fún ìyàn, ẹ̀sìn ẹ̀fẹ́ ìtókò fún níbi ẹgbẹ́ fún lọ. لا يرجو أجره عند الله لا داروا بين دخلا ولا مرضاه لكونه معظوم الشرط الذي هو الإخلاص فلتمكن تلك ما في لتمر ولا طبعا ما في دوشنا بشيء وجشد دادا ما يكون يمين لبنت شيء كلمة يمنع قلنا في الثاني ní mo ti náwó mo rá jẹ mo jẹ mo mú mo wọṣọ mo nílé tí mo fẹ́ mo ní mọ́tò ó tún wá pọ̀ lọ́wọ́ nìkan ó yẹ kí n ṣe fáwọn èèyàn kan ìtàkà mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtọ́jú àánú mọ̀lẹ́bí ọ̀rẹ́ ara aládùúgbò ó yẹ kí n ṣàánú wọn ìgbà tí mo ti ní ẹgbẹ́ ìtọ́jú lọ́wọ́ ó pọ̀ tí mo ní lọ mo ti mú ní lára sọ́pọ́ọ̀tù tó ń bẹ lọ́wọ́ mi nìyẹn ó yẹ kí n àwọn èèyàn ṣùgbọ́n ìdí màá bí wá ṣàánú àwọn èèyàn tí mo fi ń wá olùdó ọlọ́mọba kí ẹ máa fi ṣàánú àwọn èèyàn pẹ̀lú fún olùdó ọlọ́mọba ó ṣàánú wọn pé ó ti fi ń wá àlékún ó ṣàfihàn wọn pẹ̀lú àwọn ẹgbẹ́ tó ní òfin wá àlékún lọ́dọ̀ àwọn àgbègbè òfin ẹni tó ní fọ́pọ́ọ̀sì lọ́wọ́ èèyàn wá pa ẹnìyàn ní ìlú owó oníkójá òun lówó tó lápèsè tó ń parí ẹni ten thousand ó ti san twenty thousand fún mi àbó fifteen thousand eléyìí kò lékún wájú ọlọ́wọ́ bá wọn ẹni tó yá lọ́wọ́ tó lòun fi ṣe láǹfààní òbí ṣe lórí rẹ kò rí ìbí ṣe lórí rẹ torí pé fọ́pọ̀ tó wà lọ́wọ́ ẹ̀ yẹn tí ó bá yá àyàn kò gbọ́dọ̀ gbèrè tí ó bá yá àyàn gbèrè tẹ́lẹ̀ yìí ما لا منه عند الله إشار إليه يقول ورب الله لكونه محذوفا شرطيا وإخفاء ضرب conditions very good ومثل ذلك العمل الذي يراد به الزيادة في الجاي والرياء من الناس فهذا كله لا يرجو عند الله ẹni tó fún mi lówó tó ẹgbẹ́sì pé kí ẹ̀sìn fún ìfọ́ tó fẹ́ fi gba èdè àbókí wá ẹ̀yìn àwọn èèyàn ó fi ń ṣe kárí ó lè má bèèrè owó lọ́wọ́ ṣùgbọ́n jẹ́ ká máa yìnbọn káàkiri gba lágbáyá ó máa fọ́ ọ̀nà lówó ó máa ń ṣàánú àwọn èèyàn ó fẹ́ ká máa sọ ọ́ káàkiri ẹni ìlú ìbaládá níwájú ọlọ́mọba subhanahu wa ta'ala fahada kulluhu láàárẹ̀ òkúrú ní ìgbàgbà gbogbo eléyìí kò ń ṣe nǹkan tó ṣe fún mi ń lékún lọ́dọ̀ ọlọ́mọba ṣùgbọ́n tẹ́ bá fún àwọn èèyàn pẹ̀lá ní ọ̀fẹ́ ẹgbẹ́ ti fowó orí mọ́ yìí ẹ̀fẹ́ àlékún fún owó iná lọ ọlọ́mọba kò jù lọ́dọ̀ àwọn èèyàn náà ni yóò hìrùkún ìlẹ̀ afúláàkì rọ̀ ìlà owó tẹ́ bá kọ́ lè tó ṣe pé ẹ̀fẹ́ kí ó pọ̀ nígbà níbi àwọn ìwà tó jẹ́wà rẹ̀ àti ìwà yẹpẹrẹ wọ̀yùkọ́ hìrùkún àmúwádà ìnẹ̀lùgbòkò lè fi hàn tí ó pọ̀wọ́ iná níbi ìmọ̀ ṣe àwọn pẹ̀lú ẹ̀ wọ̀nyẹ́ bí ìdàfídà fi ájá ti mú ọ̀pọ̀ bákanáà yóò dẹ̀ fẹ́ràn ẹni ta fún lọ́wọ́ láti lè gbọ́ rẹ̀ torí bí náà ní báríkà rí ọlọ́wọ́ wa ṣe àwọn tí wọ́n wà lókún lọ́dọ̀ ọlọ́run bá ní àìsànlọ́ àtìlá orúkú àjùrù àwọn tó ṣe tí ọlọ́run bó ṣe àlékún ládàá iṣẹ́ olóore tán ṣe ìtọ́rẹ àánú tán ṣe àwọn ìyẹn alẹ́rìnà dẹ́gbùn ẹ̀kọ́ kọ́ọ̀tù gómìn ìlọ́lá àwọn tó ṣe wàyúrọ̀sí àlọ́ọ̀bù lẹ́bù ọlọ́pàá subhanahu wa ta'ala yóò máa tàmà olùtọ́wọ́ yẹn tí ó máa ti pọ̀ lọ́dọ̀ ọlọ́pàá àtàkà kúrò ṣe ń kẹsíra tí èdè kẹtù pọ̀ ọ̀dọ́rọ̀ ọ̀rùgbù ọ̀rọ̀ ọlọ́pàá tó pé pé wọ́n máa dé ní ìgbẹ̀ká ìgbẹ̀ láti lè fún àwọn èèyàn nínú dúkìá ìgbẹ̀ fífowó imá أي الصدقة إتالي أنت مع اضطرار من يتعلق بالمنفق بالمنفق أو ما عليه بالمنفق أو ما دين عليه لم يقضي ويقدم عليه الصدقة أن ذلك ليس بالزكاة يوجب عليه العرض ويرد تصرفه شرعا كما قال تعالى في الذي يمدح الذي يؤتي معنى يتزكى وني ان كنت انت بطني من زكاة منه بطريقة اي الصدقة مع اضطرار من يتعلق بالمنفق pẹ̀lú làlúrí èyí tó ní ṣe pẹ̀lú ẹni tó náwó àwọn àdéyìn àlè àdígbèsè tó jẹ lámúyàkùdí tó ṣe tó tó sí fún gbèsè yẹn ọ̀yùkọ́ sí máa lé ní sọ́dàpọ̀ ó wá gbé sọ́dàpọ̀ lórí eléyìí أن ذلك ليس بزكاة يجر عليه العبد عندما تقول يقول بقى بقى يطلع عنه بقى ويستنى ليس مدى داروري رجيل فيرد تصرفه شرعا بالتشريع ويشكتوه بعد الشريعة يما سنتين الجلوغ يما صنعوا لكوني هي توشي فرعان أبدا من يباني يهو يدوكي بجعلوه أن يكتيني يهو يدوكي شيء فرعان وبيستوى رعان شمان دي مجلوغ أن يرسل يهو من واسعه لكوني oníwọ̀n ṣe ìkọlẹ̀ àmú abẹ́nìgbà fúnra ní wọ́n ní ìdí nǹkan ẹ̀yẹ ìgbà pé àwọn ọmọ ló ní ìdí rẹ̀ ní nǹkan bùkátà àwọn ọmọ mo jẹ́ ká máa ráre wọ́n á ní mo ṣe ìkọlẹ̀ àmú ní pẹ̀lú eléyìí ìtàkùn máa ń máyọ́ra sí حتى يكون بهذه الصفة قبل الوضوء فلا في شيء ترعان òun ṣe gbogbo ẹ̀ náà ní táàkùkù dáadáa ni àti kó ṣe tẹ́wọ̀n mọ́jẹ̀ ní tààtọ̀ yìí tí ó pé bẹ́ ìtọ́dá ń tàà fẹ́ ṣe kó ṣe pé ó jẹ́ ìsọ̀rẹ̀ àánú tí ó tako èyí tí ó yẹ ká ṣe kó láwọn ọmọ ń lé tó yẹ kó gbọ́ bùkátà wọn kó wá fún wọn lẹ́yìn ní pa wọn wọn àrùn jẹjẹ wọn ń pa àwa lọ fi ṣe fáwọn ará àtà pẹ̀lú yìí pa wọn àgbọ̀ bùkátà alẹ́ ojúṣe ilé àṣe lẹ́yìn ẹ tó wá ṣẹ́kù àti para àwọn ará àtà ó jẹ̀yàn lówó mójútó owó tó jẹ̀yàn náà ẹnìyẹn níbi ẹ̀ ẹni ò bá níbi ẹ̀ tẹ́sí ẹ̀kọ́ tí wọ́n ní tó jẹ lówó òun náà ti ní ìfi owó yẹn àwà ní máa ra owó yẹn láre káàmà sí ilé ìgbèsè jẹ́ bẹ́ẹ̀lẹ́ ìyẹn ń nira wọ́n sọ pé kí ni àfẹ́ṣe sọ̀rọ̀ àánú eléyìí kò ṣe ìtọ́lẹ̀ àánú tọ́lọ́mù bá ń sọ nílé òun àkọ́ nǹkan fún wa ní wípé hátà yẹ̀kún nàbí àrùn ìtọ́rẹ anúta fẹ́ ṣe kò lè jẹ́ ìsí àápà fún ìtọ́rẹ anú dáadáa àti tó ṣe wípé àwọn mẹ́jọ̀mí sáàtọ̀ ìròyìn sáàpàtàlẹ̀ yìí kò gẹ̀ẹ́rẹ́ àyẹ̀kún aláwọ̀ṣì yẹ́tẹ̀zẹ̀kẹ́ ìwé ṣe pé ẹni yóò tẹnu mímọ́ látara ìtọ́lẹ̀ àmì tá a bá máa ṣe ó ṣe pé a di mímọ́ látara rẹ̀ ìtọ́lẹ̀ àmì òwúlò ìtọ́lẹ̀ àmì òwúlò tó àgbọ̀rọ̀ ṣe ìtọ́lẹ̀ àmì sáwọn èèyàn kíríkà fẹ́fẹ́ rẹ̀ ìlú wa òwúlò wá bí ọlọ́wọ́ àgbọ̀rọ̀ ṣe ìtọ́lẹ̀ àmì sáwọn èèyàn ẹ̀lá ní ẹgbẹ́ tá a bá fún wọn àfẹ́fẹ́ fọ́wọ́ náà padà gẹ́gẹ́ bí nǹkan tí àtọ̀fún apẹ́ àwọn kan máa ń ṣe yóò ṣe ń ṣe sọ́dọ̀kọ̀ ṣùgbọ́n tó wà lẹ́nu ẹ̀ kò ní pé ó fẹ́ gbà mọ́ lọ́dọ̀ ẹni tó ṣe fún ẹlẹ́dọ̀ kì í ṣe sọ́dọ̀kọ̀ tí wọ́n máa balága lórí rẹ̀ ní kò ń ṣe sọ́dọ̀kọ̀ tó ṣe pé ọlọ́mọba ti ká ọlọ́mọba ti rán lọ́sọ pé ọ̀la ikọ̀ òmìnira ìbò àwọn tó máa gba ìlọ́po ìlọ́po tí wọ́n ti wọ́n mẹ́rin ẹni bẹ́ gba ìlọ́pọ̀ tó níwájú ọlọ́run bá ó gbọ́rọ̀ ṣe ń torí ìtọ́lọ́run ó gbọ́rọ̀ ṣe ìtọ́lẹ̀ àmì tó ṣe tó ṣe torí ìtọ́lọ́run ó gbọ́rọ̀ ṣe ríyá àmì wọ́sùn àkà ó mọ́ ṣe òun fẹ́ kán fi yún lóní àwùkọ́ ẹ̀mí ìtọ́lá ti tó kalẹ̀ ní aláàjì tó kalẹ̀ níbi prógámù yẹn one million naira ni wọ́n fáwọn yẹn ní tó fẹ́ kán náà sọ̀rọ̀ yẹn àwọn tó ti balada rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn tó sọ nǹkan rẹ̀ ẹ̀ẹ̀mọ wà àtúntí ìta ti ṣe ní ìdíwẹ́ ká máa sọ nìyẹn wà àti yẹn ó wọra gan tó fẹ́ ká máa yìí nǹkan àti ìlànà àwọn ẹ̀rẹ̀ ti fọ́ tó ti balada rẹ̀ so agbọ́dọ̀ wo sáǹṣe àwọn nǹkan tí ìyẹn máa fi rójú bí ọlọ́run ọba àníyàn gbọ́dọ̀ gbà pẹ̀lú ẹ̀ ìfúlá tí ó bá ti sí ìfúlá àlùsọ́ládà rẹ̀ wájú ọ̀nà àwọn táa ṣe é fún táa fẹ́ kẹ́yìn wá táa fẹ́ kí wọ́n pariwo wa àwọn náà lágbà ládàáyìn lọ́dọ̀ wọn ọmọrẹ̀ tí ìwá ni ó ti mọ́ àmì ìsọ̀tọ̀gbà wájú ọ̀nà wọn tó kára fún ọjà rẹ̀ ṣẹlẹ̀ ìpàtàkì púpọ̀ nígbà tó láwọn ọmọ ọwà ìlú ìyàwó rẹ̀ ó ìlú ìlú òòkọ́ bùkátà wọn tó jẹ́ bùkátà tó jẹ́ ojúlówó tó pàtàkì wọ́n ní ṣe ìtọ̀rẹ̀ àwọn eré ìrẹ̀bẹ́ lámìlẹ̀tẹ̀ zákà ìtọ̀gàpá òsì ìjẹ̀bí tó mọ́ pẹ̀lú sọ́dàpọ̀ rẹ̀ ṣeré yìí tó jẹ́ nǹkan tó pàtàkì bákan náà ìwọ tó bá jẹ àwọn èèyàn lówó san gbèsè rẹ̀ pàtàkì jùlọ táwọn tó jẹ lówó ọba fi ní ìwò wọn wọ́n ti lé owó àwọn èèyàn lẹ́ni tó ní wọn lára bẹ́ẹ̀ ni wọ́n ló ń ṣàánú àwọn èèyàn káàkiri ẹni tó ń ṣe eré eléyìí kò mọ́ o pẹ̀lú sọ́dá pàtó ń ṣe ìlàpá àti kẹfún afáwọn wọ́n jẹ́ nípa àtàkálẹ̀ yìí ìṣẹ́ tó ṣe pé agbọ́dọ̀ rí níbi owó ta náà ìyẹn yóò mú wa máa bẹ lábẹ́ ìtọ́lọ́wọ́n bá sọ wípé wọ́n máa àṣẹ ìṣòro rírọ lẹ́rù ọ̀sẹ̀ wà nínú àṣọ̀rọ̀ ayẹ́rù ìjọba wọ́n máa àṣẹ ìṣòro ìjọba تريدون وجه الله فأولئك هم المبلغون إن شاء الله أسمع تسواني التي آية 40 سورة الإسلامية أبلغ سبحانه وتعالى يتبرر وسويه kọ́lọ́mọ̀ ṣùgbọ́n àwọn ọ̀tà في wùsùn ìbọ̀kan كفري وقال وسجارة وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته